owó ìṣàkọlẹ̀ dá rògbòdìyàn sílẹ̀ ní kwara ọ̀pọ̀ farapa yánnayànna owó ìṣàkọlẹ̀ gbígbà ti dá rògbòdìyàn ìjà àjàkú akátá sílẹ̀ láàrin àwọn ọmọ haúsá tó ń gbé nílùú baba ńlá níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn nípínlẹ̀ kwara ọ̀pọ̀ ló sì farapa yánnayànna lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2023 yìí aláròye gbọ́ pé ìdájí ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ yìí ni wàhálà ọ̀hún kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin àwọn jàǹdùkú haúsá àti èèyàn ọba haúsá ìlú babańlá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fi onírúurú ohun ìjà olóró lé ara wọn kiri ọ̀kan lára olùgbé ìlú náà barista mo yusuf sọ faláròyé pé àwọn haúsá ìlú babańlá ni wọ́n pín ara wọn sí méjì tí wọ́n sì ń jẹ ọba haúsá lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ọba igun àkọ́kọ́ ní kí gbogbo àwọn haúsá tó ń gbé nílùú náà sọ pé ní gbogbo ìgbà tí wọ́n bá ti lọ tajà lọ́jà wọ́n gbọ́dọ̀ máa san ẹgbẹ̀rún kan náírà gẹ́gẹ́ bí owó ìṣàkọ́lẹ̀ fóun èyí ló mú kí àwọn igun kejì yarí tí wọ́n sì ní àwọn kò ní sanwó kankan ni wọ́n bá mú ẹjọ́ ọba haúsá náà lọ sọ́dọ̀ ọba ìlú babańlá èyí ló ṣokùnfà bí ọba ìlú babańlá ṣe pàṣẹ pé kí wọ́n lọ mú ọba haúsá tó ní kí wọ́n máa san ìṣàkọ́lẹ̀ pẹ̀lú tipátipá ó tẹ̀síwájú pé mímú tí wọ́n mú ọba àwọn haúsá náà ló mú kí àwọn èèyàn rẹ̀ dìde tí wọ́n sì ń béèrè fún pé kí wọ́n ju ọba àwọn sílẹ̀ ni àwọn igun haúsá méjèèjì bá bẹ̀rẹ̀ ìjà ìgboro láàrin ara wọn tí ọ̀pọ̀ sì fara gbọgbẹ́ gidigidi alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní kwara èjìrẹ́ adétóhùn adéyẹmí ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọ̀sẹ̀ yìí ó ní ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí àti pé ohun gbogbo ti padà bọ̀ sípò nílùú ọ̀hún nítorí pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn ológun ti gbàkóso ìlú náà báyìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́